mo kì í káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídìí ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká káfí àti ọkọ rẹ̀ pé wọ́n kú ọwọ́ lómi léyìí tí ó jẹ́ wípé káfí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé òun rúre òun sọ̀re ó wá kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ pé ọkùnrin làǹtìlanti ni òun bí tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń súre fún ọmọ náà wípé á lọ́wọ́ rẹ̀ lẹ́yìn o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún àwọn ènìyàn nígbà tí wọ́n rí ààrẹ tẹ́lẹ̀rí ìyẹn bàbá olúṣẹ́gun ọbásanjọ́ yóò ṣe bọ̀wọ̀ fún orí adé ìyẹn òlú ọ̀fùwọ́rí ti ìpínlẹ̀ wọrí tí bàbá sì kúnlẹ̀ níwájú ọba náà láti kí nítorí tí a bá ní kí a wò fín ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọn kò lérò wípé bàbá olúṣẹ́gun ọbásanjọ́ lè kúnlẹ̀ fún ọba náà léyìí tí ó jẹ́ wípé bàbá dàgbà ju ọba náà lọ gidigidi àmọ́ bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ tẹ̀lé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá èyí ló mú kí ọ̀pọ̀ àwọn ènìyàn máa sọ wípé aṣíwájú gidi ni bàbá náà èèyàn àpọ́nlé sì ni wọ́n pẹ̀lú wípé ọmọ káàárọ̀ òjíire gidi ni wọ́n àwòkọ́ṣe gidi ni wọ́n jẹ́ láwùjọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ oyè ti fi hàn gbangba wípé àwọn èèyàn fẹ́ràn ìlú mọ̀ọ́ká òṣèré àti adẹ́rìnpòṣénú ni ìyẹn alhaji babatunde omidina èyí tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá suwe tí àwọn kan gbé ìlú àti àwọn eléwì lọ kí nílé kú ọjọ́ ìbí nígbà tí bàbá suwe rí èyí ńṣe ló bú sígbe ayọ̀ tó sì ń wo òkè tó ń dúpẹ́ lọ́wọ́ elédùnmarè wípé èèyàn la ṣe òun pé àwọn èèyàn sì rántí ọjọ́ ìbí òun pẹ̀lú inú dúdùn ni bàbá suwe fi súre fún àwọn olólùfẹ́ rẹ̀ tí àwọn náà sì súre fún padà wípé láìpẹ́ láì jìnà ọlọ́run á wò sàn pátápátá tá a sì dá gbogbo ìkólọ rẹ̀ padà ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. dẹgbẹdẹgbẹ nínú méje mẹ́jọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlú mọ̀ọ́ká òṣèré nì ìyẹn Fúnkẹ́ Akíndélé tí gbogbo ènìyàn mọ̀ sí Jennifer fi àwòrán ibi tí òun àti ọkọ rẹ̀ wà sí orí ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé òun àti ọkọ òun ṣe àyájọ́ ọjọ́ ìgbéyàwó karùn-ún papọ̀ ó wá kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ọkọ mi olólùfẹ́ mi bọ́ Fọlárìndé ìyẹn JJC wípé a kú àyájọ́ ọjọ́ ìgbéyàwó karùn-ún a máa dàgbà a máa darúgbó a ó ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé nínú ọlá nínú owó nínú àlàáfíà àti àìkú baálé ọ̀rọ̀ ó tún wá ní Ọlọ́run á wà pẹ̀lú wa àti àwọn ọmọ wa ojú òní tì wá lágbára Ọlọ́run Elédùmarè àmín ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà fọ́nrán fídíò kan tutù gorí ìtàkùn ayélujára láti tako fọ́nrán fídíò èyí tí ó kọ́kọ́ wá sórí ayélujára ṣáájú tó sọ wípé àgbo olórin fújì ni mayegun general king ayinde marshal k1 the ultimate lé àwọn òṣèré méjì sanyẹ̀rì àti òkèlè kúrò lójú agbo lásìkò tí wọ́n wà níbi ìnáwó kan fọ́nrán yìí ló wá ṣe àlàyé ní kúkún wípé ohun tó ṣẹlẹ̀ gan ni wípé àsìkò tí k1 the ultimate ń kọrin lọ́wọ́ lójú agbo ni sanyẹ̀rì àti òkèlè ń dágbére fún wípé àwọn àwọn fẹ́ kúrò níbi àríyá náà tí bàbá náà sì kọ̀ jálẹ̀ wípé ẹ ò gbọ́dọ̀ lọ o ẹ kúrò kẹ́ lọ jókòó ni títí tí màá fi parí àjọ máa wà lójú agbo ni ní báyìí ọ̀pọ̀ àwọn èèyàn tí ọ̀rọ̀ náà kò yé ṣáájú ni wọ́n wá sọ pé ah ayélujára àfi kí ènìyàn wádìí ohun gbogbo dájú kó tó máa sọ̀rọ̀ o ẹ jẹ́ ká wò díẹ̀ níbẹ̀. karùn-ún ọ̀kan nínú àwọn olùkópa Big Brother Naija tí ó kọjá ìyẹn Dorothy ẹni tí ó gbé ipò kejì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ ohun tí ojú rẹ̀ rí ní ọjọ́ kẹtàlélógún oṣù tí a wà yìí pé a ah, kí ni àǹfààní pé èèyàn jẹ́ ọmọ bíbí ìlú yìí àmọ́ tí ẹ̀rù sì ń bà nínú ilé rẹ̀ débi wípé di aago márùn-ún àárọ̀ ọjọ́ náà òun kò fojú kun rárá rárá látàrí àwọn àjọ tó ń gbógun ti ìjẹkújẹ tí wọ́n já ilẹ̀kùn òun wọlé tí wọ́n sì sọ wípé àwọn ń wá afurasí oníjìbìtì kan tó sá wọ àdúgbò náà ṣùgbọ́n kí arábìnrin Dorothy kí ó má bínú kí ó wà nínú ilé rẹ̀ kó sì ti ilẹ̀kùn mọ́rí kó má so ohunkóhun léyìí tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń sọ wípé ṣé ilẹ̀kùn tẹ́ ẹ ti já ni kó tún tì í ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká oníròyìn nì Délé Mọ̀mọ́dù ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán ibi tí òun àti bàbá tó bí lọ́mọ wà hàn fún àwọn ènìyàn láti rí i wípé òun kéré nígbà tí òun pàdánù bàbá tó bí òun lọ́mọ ó ní ọmọ ọdún mẹ́tàlá ni òun wà nígbà tí bàbá tó bí òun lọ́mọ ta tẹ́rù nípa tó sì sọ wípé òun nífẹ̀ẹ́ bàbá náà gidigidi gan nígbà ayé rẹ̀ àti nígbà tó kú tán tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí pé ó kú ìrántí bàbá dáadáa wípé Ọlọ́run tó ti ń dúró láti láti ìgbà tí bàbá ti kú kò ní fi sílẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta Ariwayo ló sọ nínú ilé ìlú mọ̀ọ́ká abániṣètò ìnáwó ìyẹn Sandra Ìkejì àti ọkọ rẹ̀ Arinze bí wọ́n ṣe ń kí ọmọ tuntun káàbọ̀ sínú ìdílé náà Sandra Ìkejì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ọmọ tuntun jòjòló tí Ọlọ́run fi ta ìdílé náà lọ́rẹ wípé ó káàbọ̀ sínú ilé aláyọ̀ tó sì tún sọ wípé obìnrin làǹtìlanti ni Ọlọ́run fún òun Ọlọ́run fún òun ní ẹnì kejì òun bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí ọmọ náà káàbọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀ọ́ni ti Ilé-Ifẹ̀ ọba Ẹnìtàn Adéyẹyẹ Ògúnwùsì ti pẹ̀lú àwọn ládéládé tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí ọba Warri tuntun èyí tí ń ṣe Ògíàmì Àtúwàṣe ẹlẹ́ẹ̀kẹta ọ̀ọ́ni Ilé-Ifẹ̀ ló lo ìtàkùn ayélujára rẹ̀ pẹ̀lú láti sọ eléyìí wípé òun náà lọ ṣe àbẹ̀wò sí ọba tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ nílùú Warri tí wọ́n sì ń kí wípé kí ìgbà náà kí ó sàn fún rere ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní àwọn ẹgbẹ́ òṣèré tampan ṣe àbẹ̀wò sí ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré ìyẹn ọláyà igwe ẹni tí wọ́n ń gbé ọ̀rọ̀ rẹ̀ kiri wípé ó ti ṣe aláìsí ṣùgbọ́n tí wọ́n sọ wípé kò rí bẹ́ẹ̀ o Mr Latin tí ó jẹ́ ààrẹ ẹgbẹ́ tampan ní orílẹ̀-èdè nàìjíríà ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán ibi tí àwọn àti bàbá náà yà fi hàn àwọn ènìyàn wípé kò rí bẹ́ẹ̀ o àwọn ti ṣe àbẹ̀wò sí ọláyà igwe àlàáfíà ni ọláyà igwe wà. kò ní jù báyìí lọ fún ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọlámídé ọlásànlóye lórúkọ tèmi ó dàbọ̀.